Eh, oníbèrè ilé wọn ní orúkọ àwọn Mariam láti Marapa wọ́n ní ẹ dákun nǹkan wà tó jẹ́ bí ojú kójú ojú búburú tó bá ti wà kí ni àdúrà téèyàn lè ṣe fún ojú báyìí. bẹ́ẹ̀ náà ojú kójú wà alúbí gan wà lára ìpọ̀pọ̀ wà lára ọ̀hún lọ́fàá àdúrà tó yẹ kẹ́ máa ṣe fẹ́ tó bá ní tó bá rí tó bá wù jẹ́ tàbí ìkàwé ni tó bá nìkan tọ́jú ẹ lójú kú ní máa ṣá allahu tabarakallah ó di la hawla wala quwwata illa billah tí ṣe rí àgbà máa ṣe ni tó lọ́lọ́ bí ojúkújú ni ó di ojúkújú ni bá ti wo nǹkan báyìí tó bá dá rẹ̀ nìkan ti wẹ̀ ó bá rí àgbà ìrẹ́rẹ̀ lẹ̀ ó tẹ́ bó mọ́ra sẹ̀rọ̀ ànàbí ní àà ah, ojúkójú kan ti kọjá ń bẹ̀ tààrà kọjá ní lábẹ́ alọ́kọ̀ ní kọjá wọn ní pé wa wọ́n ní kó sálù àlá ní ọ̀rọ̀ aláìwọ̀n wọ́n á dà sí ẹni tó sùn mìíràn bára sí yá nì ó di wà so àwọn ojúkójú ń bẹ̀ kọlọ̀ máa làwà àdúrà tí ẹ máa ṣe náà ní ní abẹ́ kún lé bisimilahi tawakkaltu allah la hawla wala quwwata illa billah àtàdúrà tí sayyidina abbas radiyallahu anhu تدوي النبي صلى الله عليه وسلم كقول لا جرب لكم اللهم إني أسألك العفو في الدنيا والآخرة لينا ثمر كنت باكيهم كاكي آية كرسي كل الله متى فلك متى زور آه الناس متى الناس بات المغرب إنه يكون كاكي ولا يكون كان أودي وعوا very very important ونقبع إنما دابوا بوا إنه عمود كجو عمود جودا أما كاكي كان أودي والله تعالى نعم